tí ẹ bá ṣe ń dara papọ̀ mọ́ wa ẹ bá wa láìkì ètò yẹn kẹ̀dẹ̀ bá wa pín ní gbogbo ibikíbi tí ó bá ti wù yín tí ètò yẹn ti jáde ẹ bá mi láìkì kẹ̀dẹ̀ bá mi ṣe ẹ̀ tí ẹ bá wojú àwòrán yín tí ẹ wojú fídíò yín dáadáa ẹ máa rí i pé a ní àlejò tó ṣe pàtàkì tó jẹ́ pé a ti expect wọn pé kí wọ́n jáde láti bí ọjọ́ mẹ́ta tí ẹ bá rántí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ sẹ́yìn wá níbi ọjọ́ bíi mélòó kan sẹ́yìn lórí awuyewuye bí nǹkan ṣe ń dàrú bí gbogbo nǹkan ṣe ń lọ ẹ dẹ̀ mọ̀ pé lórí ìkànnì títí wá ń bì báyìí tẹ́ni ọmọ ológo empress temple of the truth ní àwa orí òtítọ́ làwa máa ń dúró sí àwa ò sí níbi kí nǹkan bàjẹ́ tàbí kí ayé ènìyàn bàjẹ́ bọ̀ tí ọ̀rọ̀ bá ń dàrú àwa máa ń wá àtúnṣe bọ̀ tá a bá tẹ̀ láti pe àkíyèsí àwọn ènìyàn sí tí wọ́n bá rò wípé tiwa pọ̀ ókè àmú ẹ̀rí wa ìdí tá a fi máa ń wá sí ìta ní gbogbo ìgbà nìyẹn àlejò mi mo kí yín káàbọ̀ sórí ìkànnì Tenny Ọmọlógo ẹ kú dédé àkókò ìsà ẹ jọ̀wọ́ sàṣẹ lè bá wa dárúkọ yín fún àwọn aráalé. orúkọ tèmi ni Sunday Adébáyọ̀ tí àwọn èèyàn mọ̀ tí àtàwọn èèyàn mọ̀ wọn alias mi sí àrọ. ẹ ṣeun gan God bless you orúkọ wọn ni Sunday àrọ bọ̀tẹ́ ẹjọ́ ẹ bá mi gbé ẹ jẹ́ kí oyin kó wá sókè díẹ̀ so that kí àwọn èèyàn tó wà ní. Sunday Adébáyọ̀ Sunday ọmọ Adébáyọ̀ tí àwọn èèyàn mọ̀ sí alias àrọ Sunday Adébáyọ̀ àrọ yẹn alias ni. alias ni ok ẹ ṣe God God bless you bàbá mi ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ mo fẹ́ bi yín léèrè nǹkan kan but inú Yorùbá Nation movement ń ní èmi tẹ́ni ọmọ ológo ti mọ̀ yín mo dẹ̀ mọ̀ yín pẹ̀lú olóyè Sunday Igboho tí mo dẹ̀ mọ̀ pé ẹ close gan. Hey tó dà gan tó jẹ́ pé nígbà tí nǹkan kan ṣẹlẹ̀ tí n bá rántí dáadáa ní July 1st, 2021. one tí àwọn DSS tí wọ́n wá sí sókà ní Ìbàdàn tán bọ́ọ̀sì ilé wọn tí gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní dàrú ó dàbí pé ìgbà yẹn ni èmi àti yín dàbí pé bóyá wọ́n kọ́kọ́ fi fóònù yín pè mí nígbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ èmi àti yín dẹ̀ máa ń sọ̀rọ̀ dáadáa ní Kútọ́nù nígbà tí ẹ wà ní Kútọ́nù wípé ẹ wà pẹ̀lú Yorùbá nation bàbá mi ká má fa ọ̀rọ̀ sílẹ̀gùn mo ní voice note kan tí mo kọ́kọ́ fẹ́ play ìkànnì bọ̀tẹ́lẹ̀ kejì yẹn òun ni màá play ìdí ni wípé tàkọ́kọ́ yẹn màá fẹnu béèrè béèrè yẹn lọ́wọ́ yín ṣùgbọ́n tẹ́lẹ̀ kejì yẹn màá play rẹ̀ kó tó di wípé màá máa lọ torí nínú tàkọ́kọ́ yẹn ẹ sọ àwọn pọ́ìntì kọ̀ọ̀kan tí kò yé èmi lọ títí ṣùgbọ́n díẹ̀ yé mi bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yé mi bọ̀ kò yé àwọn èèyàn wa ẹ tún wá sí another voice note mi ìṣẹ́ ìdí tí ò fi yé àwọn èèyàn àti èmi ni pé bàbá mi yorùbá nation ni mo mọ̀ yín sí kí ló dé tó fi di wípé àti pé kí ni ìhà tẹ́ ẹ kọ sí yorùbá nation lákọ̀ọ́kọ́ kí n kọ́kọ́ béèrè ìhà wo lẹ kọ sí yorùbá nation and then ìhà wo lẹ kọ sí Sunday Ìgbòho. Mm. ẹ ṣe gbogbo lé ọlọ́run ló fi gbogbo wa sílẹ̀. Eh, èmi ò ti gbà kó fi Yorùbá nation sílẹ̀. o yín yẹn jẹ́ kó wá sókè eh, sá. mi ò fi ìgbà kan fi Yorùbá nation sílẹ̀ Yorùbá nation mi ò fi ìgbà kan fi sílẹ̀ a sì wà lẹ́nu báyìí báyìí ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ni pé eh, èèyàn tó bá ní kéèyàn rí ni èèyàn máa rí wọ́n dẹ̀ ní ọ̀dàlẹ̀ balẹ̀ kú adébádàlẹ̀ abálẹ̀ lọ nígbà tá à ń ṣe Yorùbá nation lọ. Sunday ìgbòho ohun ló sọ fún mi pé kí kúrò ní ìtọ́ni kí máa bọ̀ nàìjíríà kí wọ́n bá wọn yàn báyìí wọ́n bá wọn yàn báyìí. dadi oyin oyin oyin lọ sílẹ̀ sà. pé pé kí wọ́n bá wọn rìn àwọn rìn kan kí wọ́n bá wọn ra àwọn nǹkan láàrin àwọn olóṣèlú. ok ok. ṣé nínú ìgbà tẹ́ ẹ wà nínú Yorùbá Nation nìyẹn wáyé. bẹ́ẹ̀ ni a ti wà ní ọtí ọtí ọtí ọtí àtijọ́ wa ẹgbẹ́ mi àtẹ̀lájọ́ lọ sí tọ́tọ́ àtàkì ilẹ̀ mi ló wá bá èmi la èmi àti ẹ̀ lọ sí kútọ́ mi. ok ok ẹ̀yin lẹ gbé wọn kúrò ní nàìjíríà lọ sí kútọ́ lónìí pàtó wọn àná. èmi àti ẹ̀ lọ sí kútọ́ ni bẹ́ẹ̀ ni. ok. pẹ̀lú wálé òun gbọ́ ní pé wálé èmi ló wá bá mo ṣẹ̀ wá pé wálé lóhùn yẹn èmi àti ẹ̀ lọ sí kútọ́ I know eh, how many months I spend there so ibẹ̀yẹn kọ́ là ń lọ. ok so ìgbà tó dẹ̀ ń lọ bẹ́ẹ̀ yẹn wà bọ̀ gbà ṣébi tó wà yìí tó tẹ̀ mí lọ́rùn tẹ̀ mí lọ́rùn tẹ̀ mí lọ́rùn àìtẹ́mi lọ́rùn náà lọ́yẹ́ kẹ́mi náà wà mí wọn lọ ti filẹ̀ gbà yìí ok ẹ̀sùn wàhálà nígbà tí mo dé ọ̀dọ̀ àbúrò aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mo pè é. ṣé òun ló àwọn náà ràn yín lọ síbẹ̀ ni. òun ló ràn àà ẹni bá parọ́ ọlọ́run ọlọ́run rè bẹ́ẹ̀ yóò ti ẹ̀rí ọlọ́run rè kò pé a dẹ̀ ń bá nìyẹn lọ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà tó yá tó tó dà nìkan àwọn yẹn náà bóyá wọ́n wò pé àwọn ò fẹ́ ara wọn àbúkọ ẹnu tó gbà yẹn bí wọ́n ti fẹ́ máa pọ̀ ní ẹbí pé bóyá àdàlù wọn fẹ́ ṣe bí bóyá à ń ṣe à ń ṣe sọ́kù so now mo máa fọ̀rọ̀ gùn fún rẹ̀ wá pè mí jọ̀pọ̀ pé ah, kábíyèsí olúmọ lòun fẹ́ lọ síbẹ̀ òun dẹ̀ ti ní lọ the same thing tí mo sọ fóun náà ni ìyẹn náà sọ pé wọ́n ní ká nísìnyí ah mo náà rọ́ọ̀nù gbọ́dọ̀ bẹ́ẹ̀ kódà bí tó sọ jẹ́ gan ní olùgbọ́n yẹn ó tún fẹ́ máa tọrọ owó lọ aṣáájú. ok Ìgbòho ló ń sọ fún mi pé òun rán ọ̀bọ olùgbọ́n lọ ọ̀tọ̀ ọ̀bọ olùgbọ́n wa fẹ́ máa lọ tọrọ owó. bí n bá bí n bá paramọ gbogbo ohun tí Ọlọ́run fífi àgèdà láì fi jẹ tí n bá dẹ paramọ ó kù sọ́wọ́ tó wọn àtọlọ́run. ok. now àmàfọ̀rọ̀ ṣàǹbàlà ọmọ bọ̀. so ọ̀rọ̀ kan wá wáyé láàrin èmi àti èèyàn èmi kọ́ èmi gan kọ́ àwọn ọmọ tí wọ́n ní wọ́n lọ sábùjá tí wọ́n kú lọ sábùjá ni wọ́n ní wọ́n fẹjọ́ sùn wípé ó gba fifty million kan kò fáwọn lówó wọ́n ní kó fáwọn lówó yẹn wẹ́ àṣàpè àwọn èèyàn ńláńláńlá náà wà lórí lórí conference call yẹn bí ay ní ní ay tó wà ní tó wà ní Ghana ambassador ní tó ní Canada wọ́n ti àsọ̀rọ̀ ìmọ̀ ìwẹ́ several times mi náà ti ń pè é sọ fún mi àwọn owó tẹ̀ ń gbà wọlé wa àti bàbá ẹ ẹ jẹ́ kẹ́ni bọ̀ dùn kankan èèyàn gbogbo èèyàn gbogbo àjọ jẹ́mídà ni àtẹ̀jọ́ ṣiṣẹ́ yìí gbẹdẹgbẹ but owó èèyàn kọ́kọ́ ló ní ìtùlọ̀sẹ́ mi aṣáájọ wà nítorí pé àwọn ọyọ́wọ́ tí wọ́n ẹnìgbà tá a bẹ̀rẹ̀ struggle tá a bẹ̀rẹ̀ struggle ló bá lè sọ̀rọ̀ èèyàn kan ti ní kí wá gba fifty thousand dollars rẹ̀ mo dẹ̀ pè é adẹ̀kú fóun fẹ́ fi assist wa obìnrin sùn mo dẹ̀ pè é mo ní rọ́ọ̀mì ní wá gbowó yẹn mo ní màá èmi àtẹ̀lẹ́jọ́ ó ní kò ní ìdúpẹ́ àṣọ̀hún cross mi ní ìdú màá gbé pàjọ́ lọ́bẹ̀ mo dẹ̀ gbé adẹ̀jọ́ lọ́bẹ̀ mo dẹ̀ gba fifty thousand dollars mi kò dẹ̀ lọ́wọ́ tí n bá fara mọ́ nǹkan tó náà fi àjẹ̀dá yẹ kó fi jẹ mí and he gone back bá a ṣe délé ó sọ fún mi pé wáyé owó yìí ẹ̀ka ara mọ́tò ẹ̀ka ara gbá ẹ̀ka ara wo ẹ̀ka ara kọ̀kẹ́ mọ́tò mẹ́rin kan wà ní Dubai àti àṣìgbà àṣà wa àwọn kan olùdó ẹ̀ka máa ṣe nígbà kan kọ̀kẹ́ tó bá rí ẹ̀ school rẹ̀ and he give me two million naira nínú twenty nínú fifty thousand dollars so na I call my people ẹgbà ẹgbà ẹgbà ẹgbà ẹni tó jẹ́ kí n mọ nìyẹn mo fún ní one point four million. Okay. so I'm ń bọ̀rọ̀ yẹn lọ bẹ́ẹ̀ oṣù kìíní oṣù kejì oṣù kẹta ààrí mọ́tò olóòtú ààrí mọ́tò olóòtú olóòtú àpò méjì fẹ́ mi so èlò ni mọ́tò méjì inú fifty thousand naira kí n fún àwọn èèyàn mi àwọn bọ́ọ̀sì tó tẹ̀lé mi kí n fún ọ lẹ́ẹ̀kan kí mi gbẹ́kàn dání sódà tí tàbá fẹ́ máa jáde ṣe gbẹ̀kàn tó kàn náà fúnṣẹ́ ààrí mọ́tò náà ààrí náà ok ìgbowó gbé mọ́tò yẹn fún yín dè ní mọ́tò tó promise nínú owó yẹn kó fẹ́ rà. mẹ́rin ọdún mẹ́rin wàá kó méjì rẹ̀ yàá kó méjì afukun la àwọn àwọn ènìyàn náà ẹ̀fọn náà fáwọn bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀fọn lámú náà àárí kankan yìí ìyẹn jẹ kọ́ ni tó bẹ̀rù ṣẹ́gbẹ́ tì torí òmìnira Yorùbá ló jẹ wá lógún nígbà náà. ọ̀gá lẹ́mi ti ní ojú lẹ́sẹ̀ kan wá ẹwà àwọn gbogbo àwọn èèyàn tí mo kó wá sọ́dọ̀ gbogbo àwọn èèyàn tí mo kó wá àwọn OPC tí mo kó wá gbogbo wọn pariwo aṣẹ́ni yóò níbi tí wa mo pè é mo jẹ́ dáná abúra lẹ́yìn ìgbà abúra yẹn lẹ́yìn yẹn mo tún pè é létà mo tún kúra fún lẹ́ẹ̀mẹ́ta mi náà kúra fún lẹ́ẹ̀mẹ́ta. pé ẹ ní dalẹ̀ ara yín ẹ tún jọ búra yẹn. ìgbà ní dalẹ̀ ìwà ẹ tó bá dalẹ̀ ó kàn máa ń pẹ́ lọ́jọ́ àwọn ẹ̀dá ni kò sí nǹkan tí ò ní repercussion ẹ̀sùn máa ké so now kí wọ́n fẹ́ fàyọ̀ ń bẹ̀ ṣé bèrè la fẹ́ sọ wọ́n ní tá à ń lọ kọ́ nìyẹn tàbá ti ká máa sọ̀rọ̀ lówó dé ó pọ̀ ọ̀tí àsìkò lè má gbà wá lẹ́nu ọjọ́ mi ṣì gbọ́dọ̀ máa sọ̀rọ̀ lówó dé rẹpẹtẹ tá a kàn fojú fún un láàbò. ẹ kàn bá wa gé díẹ̀ ẹ bá wa brief nínú ẹ̀ tó ní. because tó bá jẹ́ pé owó lèmi owó làwọn afẹ́ tà sí mi ṣé bẹ́ẹ̀ mi àti ẹ̀lájọ lọ sọ́dọ̀ aláàfin adẹ̀dọ́dọ̀ aláàfin nígbà tá a dọ́dọ̀ aláàfin aláàfin ká wá ń jọ́ká ẹ̀ nítorí tó ní ká wá ẹ̀ àgọ́ mẹ́rin táìmù ọ̀la wọn gbéra láàgọ́ mẹ́rin àgọ́ mẹ́ta ni òun ti gbéra ló ti lọ́bẹ̀. òkè kẹ́yìn tó ní o ti lọ́bẹ̀ ṣáájú yín. ó jẹ mo jẹ tún pé nọ́mbà gan tó fò mọ ẹni sùn rẹ jẹ ká kílẹ̀ ọ̀rọ̀ ìsà ìgbà tí aláàfin ní kẹ wá òun ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. so bá a tó dé lọ ìyẹn kọ́ ni pé ó dé fúnra ẹ̀ náà ló wá bá mi náà tẹ̀ fún wa bàbá yẹn wò fáfọ̀n lẹ́ta lè wá fún wa. àwọn ọmọ tó wà ní ẹ̀kọ́tà àwọn ọmọ takó sílé má jẹun lọ fún wọn ní owó lọ́nàkì nígbà fífi tà wọ́n rà ètò ìgbà wọn níyà ṣé owó yẹn máa tó owó tá a máa fi táwọn ọmọ máa fi jẹun máa fi dín fún orí ajá máa sọ̀rọ̀ sí báwọn ọmọ ṣe máa jẹun wàhálà káwọn ọmọ síbẹ̀ wọ́n ní kí n wọlé Okay, Ìgbòho fún yín ní five ó fún yín fifty thousand nínú five hundred yẹn. thousand fifty thousand naira pack fifty thousand naira five hundred naira pack. ok o létà bàbá tó bíjọ́ kẹta àbíjọ́ kẹrin mi ò ní dárúkọ ẹni yẹn tó ń bá àbá ṣiṣẹ́ for security purpose. ẹni yẹn ló wá pè mí ẹ̀yàn fún ah, báwo ni àbúrò yìí ṣe ṣe bẹ́ẹ̀ láti mi lọ bàbá fún náà ó dẹ̀ wá fún àwọn olówó jákèjádò thirty million onírọ̀ ló pa ó lóun fọlọ́n kó àwọn oníṣẹ́ ok ẹnìyẹn ló wá ń sọ fẹ́yìn pé thirty million làwọn fún Ìgbòho ìkábíyèsí Aláàfin fún thirty million ló gbà ibẹ̀ náà ló palace yẹn ló wà tó ti fi gbọ ọdún tẹ bá rántí gbà náà ó gbọ ọdún inú palace ló ti gbọ ọdún ok tó bẹ́ẹ̀ ni tí wọ́n fi ń drive football. tán fi ń sọ̀rọ̀ sí. níjọ́ yẹn gbọ̀ngbọ̀ngbọ̀n nínú palace yẹn ok níjọ́ yẹn tó ń bọ̀ yẹn ni wọ́n fún wọn ní thirty million. so hmm. ṣe rí ìyẹn kọ́ ní iṣu iṣu is nígbà eh, wo lè gbowó káàkiri wa àríkàtì àṣìkè ìmọ̀nà tètè wa tó wájú owó làwọn wá ni àwọn yóò bá lè sọ àwọn ah, ẹgbà tẹ́lẹ̀ ní kọ́ńtà fifty thousand dollars ṣé bí màá lọ gbà fúnra mi wọn tó bá fún ẹni má fún ẹ pàdé òun mẹ́ni ìyá ẹ̀ ni mo mọ̀. ọ̀ kó mọ bẹ́ẹ̀ ni. ẹ hmm. eh? so many places there tí mi ní fẹ́ because ọ̀rọ̀ ọ̀rọ̀ sì ń pọ̀ ọ̀rọ̀dọ̀ àwọn gómìnà ta lọ́nà tẹ́lí bọ́ tí bí tí mò ń lọ gbogbo rẹ̀ nígbà tí okùn ọ̀sẹ̀ kan tí wọ́n máa tó máa tó máa àtàkì ilé ẹ̀ bàbá yà Adébájọ́ kò wá èmi òun àti Ọ̀tẹ́pà àti bàbá Fàásì àwa mẹ́rin ni bàbá ní ká wọlé a wọlé bàbá dẹ̀ sọ àwọn ẹ̀sán fún wa. ìyẹn bàbá adébánjọ. yes bàtà ń sọ àwọn ọ̀rọ̀ ẹgbẹ́ fún mi mo wá lọ fún mi bàbá ní ẹ̀ lè wọ àwọn olóṣèlú kí ni abẹ́ sọ òṣèlú ti lọ báyìí tó náà ti dìbò tán ọ̀rọ̀ ta lè sọ nísìnyí wọ́n tó dìbò yẹn náà lè sọ pé à àbùsàlà wà bá wọn ní àbùsàlà tàlójà àbùsàlà ètò wọn à Abubakar tó ń bọ̀ wọn bọ̀ head of state ìpè ó ní káwọn mú èèyàn káwọn bàbá mi ṣe president balẹ̀ nígbà pẹ̀lú àwọn ní stout ìtọ́pẹ́lẹ̀ rẹ̀ ní stout pé bàtà àwọn òfẹ́ àwọn òfẹ́ Tinubu tó ní à ẹ fẹ́ Tinubu ti bá wọn ẹ tala àwọn afẹ mọ ní àwọn oṣù lóṣèlú èmi mo dáhùn gbọ́dọ̀ àwọn oṣù lóṣèlú bàbá ẹ lọ mọ tó bá wù yẹ ti dé láti jẹ mo sọ fún wọn pé bàbá yẹn wá fún wa ní ten million naira ó fún wa ó kọ check ten million naira fún fún òun náà ló gbà ṣe ti gẹ́tì nígbà tí ó wà lọ bẹ́ẹ̀ owó mọ́tò tó fẹ́ wẹ́ kó fún ọ fún ahọ́n gbogbo àdúgbò ní kó kọ check ten million fún ten million naira ó fún àwọn boys àti jábélé tó mú wa lọ bẹ̀ ó fún jábélé tírí ọ̀dọ̀ ó fún àwọn boys ní seven hundred àwọn èèyàn bá jáde wọn sẹ́wọ̀n lọ so kí ni mo á fẹ́ fàyọ̀ ń bẹ̀ nígbà tí ó wá rí bẹ́ẹ̀ yẹn mo á lè kó yé pé wẹ́ ṣùgbọ́n ṣòwò là á bá wá sínú organisation ṣẹ́tìgẹ́tì torí nígbà tí mo gbọ́ nígbà tá a lọ sí kátàbà fọlọ nígbà tí à ń gbìyànjú àyè wọn àfẹ́ kí problem wà lọ sí problem bá ti wà láàrin àbàtà jùlọ ó máa fẹ́ tàwọn nígbà tá a wá dé ìtọ́nù inú mi dùn pé ẹni ọmọ ológun ẹ̀yìn náà lè lè sọ sọ́wọ́ because you are the first person tá a kọ́ pé wọ́n ti block account ọ̀pẹ̀ ẹ bá arrest fund arrest fund fún wa am I wrong? just ní ìgbàgbé the money is still in something million so ó dẹ̀ lóun fẹ́ ṣe bàbá eh, ti kó lòun fẹ́ ṣe kí nígbà nígbà ìṣòwò tráfíkì òkùnkùn ṣùgbọ́n àlọ́ sáà ṣe tó bá ti kó mi ọkọ̀ mi ṣe máa balẹ̀ o ti ṣe fún fún rẹ̀ lọ́wọ́ sọ pé ah, ẹ̀gbọ́n mi èmi mo ṣáà lè sọ̀wọ́ yẹn tú mi lẹ́nu ọmọ olóko ẹ̀gbọ́n mi ìyẹn ẹ̀gbọ́n mi kàwé ní tí wọ́n sọ pé wọ́n sì sùn láì sọ. oyin ò jáde ariwo wà ń yẹn ó ń àgbọ̀ bẹ̀ yẹn. nínú tí wọ́n sọ pé mi náà sọ so ìyẹn kọ́ ni yíyù. owó kọ́lé mi wà tà èmi àti ẹ ti wà oṣogbo oṣogbo thirty years èmi torí ogún báyọ̀ jà tó bá jẹ́ ọ̀rọ̀ lówó dé màá fún ọ mi pẹ̀lú mi so kí ni màá fẹ́ fàyọ̀ ń bẹ̀ nígbà tó wà lọ bẹ́ẹ̀ mo kò wá gbọ́ nígbà táwa táwa ọ̀rọ̀ lọ sí ọ̀dọ̀ àwọn aṣọ́wájú aṣọ òkúta tó lọ gbà ẹ̀ after tá lọ dé tẹ́ ẹ lọ sí ọ̀dọ̀ aṣíwájú yẹn bẹ́ẹ̀ni orí ẹ sọ nínú ọ̀rọ̀ yẹn wípé ó mọ̀ nípa ẹ̀. bẹ́ẹ̀ni ó sì ní àwọn dẹ̀ jáde wọ́n láwọn ò mọ̀ ń parọ́. tí mo bá parọ́ gbogbo nǹkan tó fún yẹn yẹn àkóso jẹ̀mí yà ó ti fún bí ọ̀sẹ̀ méjì tá a máa lọ bẹ̀ ó sì pè mí fúnra ẹ̀ gbà kí kárìnrìn yìí náà gbàgbọ́n ó kó dáná ṣébi ló ń wá ètò mo láìpẹ́ ní gbàgbọ́n ó ti balẹ̀ fara mọ́ ó wà lọ́wọ́ lẹ́dàá àwa lọ síbẹ̀ àgbẹ̀ so ìgbà mo wá ṣe tí mo wá rí pé èèyàn jáde tó sọ̀rọ̀ lóṣìṣì mo wá ṣe voice note voice note tí mo wá ṣe lẹ́yìn ìgbà wá pè mí. ẹ jẹ́ kí n play voice note yẹn fún àwọn. ẹ jẹ́ ẹ jẹ́ kí n láǹdì tó rà ẹ àbí ó wá pè mí. ẹ jẹ́ ẹ ní sùúrù ẹ jẹ́ kí n play yẹn. mo ń bọ̀. ẹ ọdún agbóhakó ní orúkọ tèmi Sunday adébáyọ̀ arọ alias arọ èmi ni mo sọ̀rọ̀ ṣe rí gbogbo àwa yorùbá ẹ má jẹ́ ká sùn ká kọrí síbi kan náà ṣe rí tí a bá fi ọ̀tẹ̀ tá a bá fi parí tá a bá fi bẹ̀rẹ̀ nǹkan ó máa ń wó ni àṣírí tẹfẹ́ gbọ́lé ni ṣé ń gbọ́rọ̀ mi èmi ò ní èmi àgbàlagbà lèmi mi ní sọ nǹkan tí mo fẹ́ sọ ẹ máa gbọ́ nǹkan tí mo fẹ́ sọ tèmi fẹ́ sọ rèé tí Sunday Adéyẹmọ Ìgbòho tó bá mọ̀ pé òun ò rán mi ẹni kó jáde kó sọ kó kò sọ pé ah, mi ò rán wọn ṣẹ́ o kó fẹnu ara ẹ̀ sọ pé òun ò rán mi ṣẹ́ tó bá dẹ̀ sì lè sọ bẹ́ẹ̀ gbogbo aburú tó bá wà nù ayé yìí tó bá kò rán mi kó jẹ́ tèmi gbogbo aburú tó wà nù ayé yìí kó jẹ́ tèmi àti gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ burúkú tó rọ̀rọ̀ mi ò ní pọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹ̀yàn now Oya, yá ẹ continue ọ̀rọ̀ yín torí ẹ tó insist pé sẹ́ kó oh. jáde sẹ́. nígbà tí a wá lọ sí nígbà tí a wá dé ó pè mí ní ah, torí mo sọ fún mi pé ọmọ ní àwọn àwọn ajá ètò ìtọ́jú ọ̀ṣọ́ ní tọkàn kó tó máa sọ̀rọ̀ ní nígbà tọrọ jábélé ṣẹlẹ̀ ẹjọ́ kìíní àná wọn ó pe àwọn dára kò pe àwọn lágbájá wọn máa dúró ní lẹ́nu tí ò lè ṣe ok ẹ pè gbowó nígbà yẹn nígbọ̀rọ̀ jábélé ẹ bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn. mo pè kọ́ ó bá mi yẹs ó wà lọ́dún pé pé ẹ fi dìbọ́ọ̀gù bọ́ ní dìbọ́ọ̀gù fi àwọn èèyàn àwọn gbogbo àwọn ọmọ tó ń gbé fún yẹn lọ́sọ fún ọ tó wọ̀ lórí wọn tó o bá ti sọ fún ọ fi dìbọ́ọ̀gù tọ̀tọ̀ ó túmọ̀ ọdún wájú jẹ́ kèké wá pè mí à ẹ̀ ti kọ́ fún wa ní five million bẹ́ẹ̀ mo ní so bẹ́ẹ̀ gbà á ní five million tán fún wa aláfẹ́ fi afẹ́ fi táwọn ọmọ gba mọ́tò ọmọ one thousand five nígbà tí wọ́n wà láti ìpínlẹ̀ àkókò asọmọnù bá ó wọlé mi lórí tiẹ̀ gẹrẹ. ọ̀rọ̀ yín ò yé wa ń bẹ̀ yẹn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ bẹ̀ yẹn ò yín lọ́lẹ̀. mo ní ó ní ṣe bí ó ní ṣe bí wọ́n fún wa ní five million mo ní yes mo ní fún wa five million mo ní ṣe bí five million tó fún wa wọ́n ní ká ká fún ibi tó yí atimadi kan fún yẹn atimadi clear fún ọ̀rọ̀ wípé àyè ìbánisọ̀ ó sọ̀kọ̀ di Tinubu ìbẹ̀yẹn ó lè gbàgbé yan one thousand five dollars wọ́n wá fún wa ní owó mọ́tò mọ́tò. Hmm. ẹ jẹ́ kí. lọ fún wa ṣé wo ni mo bá lọ síbẹ̀ nígbó kọ́ọ̀lù wọlé má bínú. ẹ mórí ẹ má bínú ẹjọ́ ọ̀rọ̀ kan ò yé wa níbẹ̀ yẹn tá a máa torí kinní yẹn bírèkì níbẹ̀ yóò gan pa n ta fẹ́ bẹ̀rẹ̀ níbi àwọn wo ló fún yín ní five million yẹn sáwọn tí ah, Yorùbá nation àwọn wo ló fún yín five pé kẹ́ ẹ̀ ní support. wọ́n ní a pé wọ́n sọ fún wa pé a fẹ́ di camp wọ́n ní ọ̀kẹ́ tá a lè support àwọn kápá àwọn aka support ká gbọ́dọ̀ a support fún mi ká ṣe press conference mo ní fine a lè ṣe tábà lè ṣe ókè wọn á ní àwọn òbí lè sọ fún wa pé ká lọ wá owó tá a máa fi kó àwọn ọmọ wa sílẹ̀ wọ́n fún wa ní five million. ta lẹ́nu yẹn ṣé gbòòwò lẹ́jọ́ ń sọ yẹn. òun ló pè mí pé ṣe bí wọ́n fún wa ní five million bí tá a lọ ok ok ìgbowó pè ń pọ́n fún five million bíi tẹ́ ẹ lọ. ẹ wọn mo béèrè pé sọ fẹ́ gbowó yẹn ni ó ní no mo ní wọn ní ká fi kó àwọn ọmọ wa ní wàá dẹ̀mọ̀ kó fẹ́ gbà ó ní rárá o èmi ò parọ́ mọ́ yẹn a lè kó àwọn ọmọ lọ síbẹ̀ òtún kọ́mítà lọ sí ẹ̀mẹ́ ti pé àkókò ti Tinubu jẹ́ ọmọ Yorùbá ni òtún kọ́ta lè ṣe ti gbẹ́ lọ́gbà yẹn because àwa la wá la wá eh, eh, kí ni wọ́n lọ síbẹ̀ pé wọ́n bá àdìrísì pé olóòwò tó ní ká tó ní ká gbóhùn ṣe mọ̀ ṣẹ́rọ̀ mi. òun Ìgbòho ló sọ fún yín pé kẹ́ ẹ bá ń ṣe yẹn làwọn yẹn wá fún yín nígbà tẹ́ wá eh, dọ̀ tán. nǹkan tó ń rán wa ká lọ sí náà tẹ́lẹ̀ ni tó ń rán mi láti bẹ̀rẹ̀ ni wọ́n sọ bíi náà láti tó adẹ nǹkan tó ń tán nǹkan tó ń fún rìlíìsì ẹ̀ náà ni mo bá lọ. tòkì lórí rìlíìsì lórí pé bóyá tán lè bá yín fi sílẹ̀ ní gbogbo kó tẹ́ lọ fún tó dẹ̀ mọ̀ nípa rẹ̀ àjọsọ yín dẹ̀ ni. àmọye gbà tó ṣe ẹ̀mí tó ṣe ìgbà tẹ́yìn wá dọ̀hún tẹ́yìn sọ tẹ́ ẹ gbọ́rọ̀ yẹn kalẹ̀ ni wọ́n wá fún yín lówó pé nba ẹ̀dẹ̀ tó délé ẹ̀ tó sọ fún náà pé wọ́n fún yín ní five million pé kẹ́ ẹ fi káwọn ọmọ wá. òun kan ló tẹ̀ pè mí bóyá nǹkan ti pè mí náà àwọn ọmọ tàjọ lọ lẹ́yìn fẹsẹ̀ òun kan ló pè mí lọ́wọ́ ó ní rọ mo ní wọn ní ká fi pa àwọn wa ní gọ báyìí káwá di kan fáwọn káwá di kílẹ̀ fáwọn a support àwọn a fọwọ́ support yọkùn ní wàhálà yẹn. a fáwọn ní support a dẹ̀ fún àwọn ọlọ́gbọ́n báyé lórí tòdì dẹ́sìn láàrin ni pé mo rí yàrá tó ń tó lọ ń sọ pé ẹnìkan kàlẹ́ ẹni tó ń dákò àbí tó ń kàn tó ní làákàyè ọkọ̀ ló kó síbẹ̀ kò gbọ́ ẹnìkan kan tiẹ̀ kú ọ bá fún ẹ ní tó bá dẹ̀ sọ fún ẹ pé ah ṣe nǹkan báyìí lórí program rẹ kí wọn náà dẹ̀bẹ́ dì sún ọ̀rọ̀ rẹ tó bá dọjọ́ wájú ọkọ̀ yìí dé jáde ọ̀dẹ̀ dì sún ọ̀rọ̀ àwọn èèyàn òun wájú wò pé ṣé kìíní ìṣòótọ́ ni àbírọ́ ni. bọ̀ spokesman ẹ̀ náà jáde ó dẹ̀ ní gbòòwò ló sọ bẹ́ẹ̀ kó wò mọ́ ń parí. òbí mo sọ fún ẹ gbàdúrà náà òun ló èmi ṣe èmi lèmi ṣe èmi kọ́ ṣe first note yẹn ọwọ́ lóun ò rán kó ìkíníṣẹ́. ok Ìgbòho sọ pé òun ò rán kó ìkíníṣẹ́ àwọn èèyàn tó wà lórí fóònù nígbà yẹn pọ̀ kó ṣe gbogbo torí gbogbo náà lórí fóònù ìgbẹ́kọ̀lẹ̀ ó wá pé àpásádọ̀ ní Canada ó pé wà ní Ghana àwọn èèyàn ló pè mí náà ní ọ̀dà ẹ wá ṣókò ràn wá tó bá ràn wá tó sọ nítorí gbogbo yín sùn tó bá tiẹ̀ ràn wá rẹ ó ṣe kó tó wọlé máa pariwo ìgbà náà àti ìdíjà múlòkè pọ́ǹtì yẹn sì dàbọ̀ tí wàá yẹ káwọn ọmọ ẹ àwọn ajá ẹ̀ pariwo wípé àwa ò jalè. Hmm torí pé ipa lọ bẹ̀ fún ẹni tí ìlú pé ìlísì ẹ̀ and two eh, àwa ò pé àbá má lọ mọ́ lọ ẹ̀ láti gbọ́ ẹ̀lẹ́sọ̀ ti wọlé láti ìjọ tọ́sí àti friday ní ẹ̀ ti súnmọ́ já súnmọ́ ẹ̀lẹ́sọ̀ but nígbà tí ig tó máa sọ ìjọ monday ìfọ́dẹ̀ ó ní àwọn ọmọ yorùbá nìṣọ́ wọn fẹ́ da ẹ̀lẹ́sọ̀ ní sàkóso àwọn òfin nǹkan tá a lè fi jáde àwọn ṣé tí wọ́n bá mú àwọn ọmọ òun gbogbo tó ń mú ìtọ́jú sílẹ̀ náà lọ́wọ́ wọ́n ti wọ́n máa arrest gbogbo àwọn ọmọ káàkiri sí ta ni ó máa bá wa gbà ibi tá orí àwọn ẹlòmíín kú sínú àwọn ẹlòmíín tó kàn ní program lẹ́pẹ́ ọ̀rọ̀ Yorùbá nìkan lọ́ fi jẹun láti nineteen ninety six lèmi ti kọ́lé so ẹ má bínú mo tiẹ̀ níbèrè kan torí agbọ́rọ̀ fọ́ìsì yẹn náà tán ní Ìgbòho sọ pé Ìgbòho ló ń tọ́jú àwọn ọmọ yín ló ń sanwó ilé àwọn ọmọ yín kódà eh. ọmọ lúkà náà sọ wọn ní irú yín ò tiẹ̀ lé dé eh, ọ̀dọ̀ eh, Tinubu àwọn kò pèsèrú yín pèsèrú yín gan lè bá bàbá mú ìdí ìgbé ló sọ̀rọ̀ something like that. ẹ máa gbọ́ kò sí nǹkan tó lè ń bẹ̀ yẹn kí Tinubu tó di gọ́vnà lẹ́kọ̀ọ́ nineteen ninety nine lèmi ti bá Tinubu sọ̀rọ̀ mo lè kéré lóòótọ́ gbà náà mo ti bá Tinubu sọ̀rọ̀ olúmọ wà ní sídèṣà táà ń ṣe struggle Abacha must go àwa tá à ń jáde nígbà náà gbà àtàwọn pàtí Gani Adams àtọ́numídé adéníjà táwa mẹ́tẹ̀ẹ̀ta yẹn táwa bá lè di sọ́ọ̀kù nílẹ̀ Yorùbá tí tí àwọn àmì wà ní táwọn àmì wà ní pọ́ǹtì yẹn táwa bá lè di sọ́ọ̀kù kò sẹ́ni tó lè jáde kó tí kó mo fi fọ́ọ̀mù tẹnu kọ́ ní ipa àṣẹ bẹ̀rẹ̀ sọ́ọ̀kù ẹlòmíì wà ní ní secondary school nù àwọn tó ń sọ̀rọ̀ rádàdà àgbọ̀n ẹ̀mí gan-an ó sì wà ní primary school táwa ti ń ṣe fúrọ́ọ̀mù tó ní kó bẹ́ẹ̀ àṣẹ bẹ̀rẹ̀ lánàá òun la fi wò pé opportunity pé eléyìí tó wáyé òun ló pèmí tó tọ́ fúrọ́ọ̀mù ṣùgbọ́n a wò pé opportunity eléyìí tó wáyé yìí ṣe bí bàtà lọ́sí gbọ̀ngàn mi mo fa owó ẹ̀ sókè a wò pé opportunity yẹn kan láti lè gba láti gba ara ló pẹ̀lú ọ̀rọ̀ tí àwọn ọmọ mi eh, Sunday èmi ti ṣiṣẹ́ owó fún òkú ṣiṣẹ́ owó ó lè mú owó mi lọ lónìí èmi ò gbà wọn náírà lọ́wọ́ ẹ̀ nìyẹn tó bá dẹ̀ wá ní òun fún òun fún mi ní owó láti fi rán àwọn ẹni kó mú tìjẹ ìfọdàdà kó mú kó lọ ṣe wọn ṣe pick out owó tó sẹ̀ sí mi mo fi fún àwọn ọmọ mi tó mọ ọmọ mi ní tó bá ọmọ mi kúrò wọn sọ̀rọ̀ yìí gbogbo ọmọ yín sọ̀rọ̀ ní débi tó tiẹ̀ máa sanwó sukú àwọn ọmọ yín. ẹ̀mí ọ̀gbà tó ti tó ti sanwó sukú àwọn ọmọ tẹ̀. yóò sanwó ọmọ owó sukú ọmọ tèmi àgọ́ máa wà jẹ́ sàwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ máa pọ̀ ńlẹ̀ bá a fẹ́ fi kàn bàjẹ́ ni a máa ṣe èmi òun á fún mi òun tó ń tó àwọn. sọ́dọ̀ ẹ̀mí rà mí ẹ báyìí tó bàjẹ́ kí n káṣírí tó ẹ̀mí àwọn ajá sọ̀kù mọ́ mi òtún tó ti sàkóso àgbáwo gbáwo jẹ́ ká fi okun lẹ̀ sọ́dọ̀ wájú gbọ̀tọ́ bá tàṣù ọ̀rọ̀ ọ̀rọ̀ aṣọ rẹ̀ láti lọ ìdájí pẹ̀lú pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ọ̀rọ̀ rẹ̀ mo ní mo ní ẹ má wọ́ọ̀rì tàṣù ọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí èmi mọ ìhà tẹ́ ẹ kọ síra yín mo dẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe jọ wà ní kútọ́nu torí tí mo bá béèrè ọ̀rọ̀ nígbà yẹn náà lọ́wọ́ yín tẹ́ bá bínú jọ́kọ̀ tẹ̀ bínú ní kútọ́nu. àwọn ọmọ lúkà tí wọn ní làákà yẹn ní two thousand and nine tí tí Sunday tí wọ́n jà ní Òṣogbo àtàwọn ọmọ arẹ́gbà ìgbà yẹn tó wà lọ́dọ̀ àwọn tó wà lọ́dọ̀ àwọn Oyinlọ́lá èmi lèmi lọ bá bẹ oyin lèmi lọ bá bẹ arẹ́gbẹ́ àti Tinubu ó béèrè lọ́wọ́ ẹ̀ èmi lèmi lọ bá bẹ arẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ni mo jẹ wa arẹ́gbẹ́ àti Oyinlọ́lá gbà arẹ́gbẹ́ àti Tinubu tí mo dọ̀bálẹ̀ síwájú gómìnà bá tí mo pè lórí fóònù tí mo dẹ̀ bẹ́ẹ̀ tí mo dẹ̀ kó wá bá wọn ó ṣe pé bá mo fi fọ́nbù so àwọn tí ò mọ wọn kọkàn ni kò ní wọn ni ẹtíkẹtẹ tọrọ bá dẹ jẹyàn ọhún máa ń bá jẹgbẹ àti ọba dẹ bá jẹgbẹ. ìyẹn máa ń béèrè ìṣẹ̀lẹ̀ tẹ̀yàn ti máa já sí. tó pé kíní kan nígbà tí a wà ní èèyàn tó súnmọ́ Tinubu pẹ́pẹ́pẹ́ ti dọ́kẹ̀ta tán tán àtàkùn rẹ̀ mo pé mo pè lórí fóòtù mo pè lórí fóòtù Sunday bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ nìyẹn sọ. kọ́ béèrè lọ́wọ́ ó wá já mi pé rọlì so àwọn tí ò mọ kankan tí ò gbọ́dọ̀ gbà kankan mọ̀ láti bẹ̀rẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ẹ̀ tiẹ̀ tẹ́lẹ̀ òun ṣe kí ìdìbò máa ń ṣe èmi mo ti èmi àti ẹni jọ ṣiṣẹ́ pẹ̀lú ládẹ́gà èmi lọ́dọ̀ ládẹ́gà mìmú lọ́dọ̀ ládẹ́gà ká different different way la fi jọ lọ sọ́dọ̀ ládẹ́gà so èyí tó ń sọ pé ẹ ṣé Tinubu yẹn nìkan máa ẹ lẹ́yìn ìgbà tó wá rán mi lọ tẹ́mi tún parọ́ àbí òun ló tún rán ọba olúgbọ́n lọ ìyẹn náà ń parọ́ òun ló tún rán bàbá wíìdì nígbà tá a débẹ̀ làwọn bàbá ni àwọn ìyẹn jẹ̀dọ̀ bàbá wíìdì ìbéèrè kan ó ti rán wá sọ́dọ̀ àwọn. Hmm, ok àwọn ìyẹn náà ń sọ yẹn fún yín lọ́hùn. bẹ́ẹ̀ ni mo sọ tí ìbá dẹ̀ parọ́ ọlọ́run fìyà jẹ tí ìbá dẹ̀ parọ́ ọlọ́run fìyà jẹ. tó ṣe rí ìgbọ́dọ̀ wà nílẹ̀ Yorùbá nation tí wọn ò fi torí ilé tàbá fi tọmọ ni òyìnbó máa ń mú tó tó ṣe bí òwe ẹ̀yin àgbàlagbà tí àwọn èèyàn bá táwọn èèyàn bá táwọn èèyàn bá àwọn èèyàn ọlọ́pọlọ onílàákàyè táwọn bá fi òtítọ́ kun organisation yẹn kò sí ìtọ́kùn bẹ́ẹ̀. ǹjẹ́ àwọn bàbá Akíntóyè torí ìgbà tẹ wàá kú tọnu ẹ máa ń sọ pé ẹ máa ń lọ sọ́dọ̀ àwọn bàbá Akíntóyè ṣé gbà tọrọ yìí wá rí báyìí ṣé bàbá ò tiẹ̀ pè yín àṣàgbàlagbà láàrin yín. ẹ lọ bàbá Adéwálé kí lórúkọ dẹ́kun Adéníran bàbá Adéníran. ìjọ tó sọ fún mi pé kí n wá pé máa lọ báyìí máa lọ báyìí ó ìṣẹ́ méjì ló tẹ̀lé mi ló ní máa lọ bá máa lọ bá Tinubu máa dẹ̀ máa lọ bá eh, Ọbásanjọ́ tó wà Ọbásanjọ́ tó wá ní pólí pírẹsidẹ̀ntì ní ilẹ̀ ẹ̀kọ́ tó tó má jẹun lọ́wọ́ àná ẹ̀kọ́ tó náà méjèèjì náà mo ní láti pè yàn kọ́ lábẹ́kọ̀ọ́ tó súnmọ́ ọ̀rá nígbà tí mo dé nàìjíríà ìjọ bí mo ti wá ti wá lọ sọ fún àwọn bàbá yẹn pé bàbá wọn níjọ yẹn pé ara bàbá tó yóò yá bàbá adéwálé yẹn ló yọjú sí mi bí bàbá wa lọ sùkúù mo ní nǹkan bàbá yẹn sọ́ọ̀dì rán mi o tó bá ronú ló fi ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá tí mo sọ̀rọ̀ ok ìgbà tí ìgbòho rán yín ní iṣẹ́ yẹn tí wọ́n rán yín ẹ̀yin wá sọ fún bàbá adé níran pé ìgbòho rán mi nírú iṣẹ́ báyìí sí bọ́lá mẹ́rin tinubu àti. bẹ́ẹ̀ mo lọ bá wọn ní ọdún fò ní torí tuntun làwọn gbé so wọ́n dẹ̀ sọ fún mi pé wẹ́ àwọn kan ti lọ́bàṣọjọ́ pé lọ́bàṣọjọ́ fún ìyá àwọn bórobóró ni pé kí lọ́kùnrin òbí wẹ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà kì í try ẹgbẹ́ ìtì so ní gbogbo gbogbo ọjọ́ yẹn tí mo ti wà ní tutọ́nu yẹn ìjọ yẹn ni àwọn bàbá yẹn wọ́n ní òkè àwọn afúnmi lówó òkè ẹ ṣeun ó dẹ̀ díjọ́ kejì wọ́n lè transfer twenty five thousand tí owó tí mo jẹ tí mo jẹ wọ́n ní Yorùbá nìṣó kan hmm, twenty five thousand naira. àbí twenty five thousand million. ẹ ẹ pé wọ́n béèrè lọ bàbá ok twenty five thousand naira nígbà tí ẹ kúrò níbẹ̀ tí wọ́n lọ. Eh? nígbà tẹ ẹ sọ fún wọn tán náà wàá fún yín lówó yẹn pé òkè kẹ ẹ fi lè wọkọ. wọn dáhùn àwọn ọmọ tẹ wọn kọ bùn yín. ẹni hmm. wọn dáhùn àtàǹsọ ẹsìn nítorí ṣẹńgẹtì ni. bẹ́ẹ̀ ni sọ. now eh, èmi ò gba wọn náà wọn lè sọ ìgbà tí àwọn akókò nìkan. kíní yẹn eh, dúró bóyá kọ̀ wọ́n lédè ni o. ẹ eh, kọ́ ni kọ́ ni mò ń pọ̀ tẹ̀ ohun tí Sunday fi ń dìnnà yìí tó wọn ò náà wà olóṣèlú ó yé wa ó yé mi ó yé òun náà tó bá dọjọ́ wájú ẹ̀ẹ́dẹ̀ eh, lè brief ẹ̀ fún wa kóòtù ń wọlé yẹn ó yẹ kẹ́ ẹ bá wa kóòtù kọ́ yẹn dànù ara ń tà ń sọ nìyẹn pé wọ́n mọ̀ fi kóòtù stop yìí. kírétàn fi kóòtù stop yín báyìí. kóòtù kóòtù. ok bí nǹkan tó mú Ìgbòho tí wọ́n fi ń tí wọ́n tán fi ń pẹ́ kọ́rọ́ tí wọ́n fi lè nà tán fún yín pé bọ̀ tó wáyé kán lè nà tán fún ọmọ Yorùbá ibi tí wọ́n bá bóyá yìí tán ṣe bóyá ó ti ṣú wọn wọ́n á dẹ̀ sọ fún ọmọ Yorùbá pé ẹ̀ ṣe mọ́. ọ̀rọ̀ ọjọ́ iwájú ni mo kàn tún mú yẹn pamọ́ ni kò sí kan tí mi lè sọ sí mo mọ ìrìn ìdájọ́ rẹ̀ ṣùgbọ́n kò tí tásìkò ọ̀rọ̀ lọ́rọ̀ àsìkò ọ̀rọ̀ bá tó èèyàn kì í sọ kò ní níyìn. Hmm ó ga o bó ṣe jẹ́ nìyẹn atúwò yẹn pamọ́ dídọ́ mi. gbogbo eléyìí tẹ́wà tẹ́wà ṣe lé ní ìbáyìí torí gbogbo ìgbà yẹn náà a rí fídíò torí èmi wò pé ah, omi yalé tó jẹ́ pé wọ́n kó yín lọ sí Àbújá táwọn ọmọ Yorùbá dẹ̀ jìyà wọ́n fi gbà yín sílẹ̀ a dẹ̀ rí gbogbo yín ṣùgbọ́n wọ́n lẹ́yìn lẹ manipulate àwọn ọmọ yẹn. títí tá a fi débẹ̀ ìjọ yẹn gbogbo wọn ló ń pè é títí tẹ fi débẹ̀ Ìgbòho òòsà. kóun jáde kó sọ síta kó sọ síta. ẹbọ tó ti sọ ó búra bóyá kí n play èpè tó ṣẹ ẹbí sùn lè jẹ ká play lè. sẹ́rí ẹ máa gbọ́ ẹ máa gbọ́ sẹ́rí Sunday ṣe pé ó lè máa ó lè máa jẹ oko ẹ̀yin ọmọ Yorùbá nation kò lè jẹ mí ó fà thirty years láti jọ wà ló ti yẹ yín ìbúra ìké wà lọ́wọ́ orí tu ṣùgbọ́n ẹ̀ẹ́dọ́ta tẹ̀mí kọ̀ mọ̀ ni pé àǹfààní tó ń jẹ inú ayé lẹ́yìn tí ò ni pé pé bàbá rẹ̀ ṣì dáadáa hmm. òun náà jẹ́ kẹ́mi ìwé ọ̀gá sí wọ́n mọ̀ mí dáadáa amọ́ra wa ní àti ẹmọ́ra wa ṣùgbọ́n bàbá ẹ̀ ṣe dáadáa sí mi gan òun náà jẹ́ kí èèyàn gàdó lè bá mi dọ́rọ̀ o gàdí àjàǹtò lè bá dọ́rọ̀ o a gba fifty thousand fifty thousand dollar lọ́wọ́ mi a wá fún mi ní two million ṣùgbọ́n mi máa ń fojú fún àwọn kankan àmọ́ kọ́rọ̀ Yorùbá nation tó wáyé business oríṣiríṣi tí wọ́n gbéṣẹ́ fún ní èkó bí ìṣẹ̀lẹ̀ ní kòkó èmi mo kọ́ àwọn bọ́ọ̀sì mi síbẹ̀ ẹni ẹ̀dẹ̀ fúnlẹ̀ fún wa ní ilẹ̀ tó wọ́n sixty million tí mo yẹ sọ̀rọ̀ tí sunday bá fún mi wọ́n náà kẹ́kọ̀ọ́ jáde kó wá sọ ó wá gbóhùn fún mi nílẹ̀ kan níbàdàn ilẹ̀ wọn àrí lòdì hmm, ní o. òkè wọn sọ pé ẹ pàwọn fún nílẹ̀ ìbàdàn bọ̀ tá àbí ẹ̀jẹ̀ wọn lómi. tó àmọ́ ẹ̀kọ́ tó wà láàrin wọn ṣùgbọ́n àwọn dìdìrín tí ò gbọ́n tí ò gbọ́n kankan tó kàn já wá ní ọwọ́ rọ̀ tó ń kó òun rán níṣẹ́ abẹ́lẹ̀ tí mo dẹ̀ kó òun máa ń ṣe irúṣẹ́ bẹ́ẹ̀ ìbẹ́mi àti ẹjọ́ wà fún ọkọ tó ṣẹlẹ̀. ìbáṣepọ̀ ọ̀rọ̀ ti tó mò ń gbọ́ àwọn kankan mọ́lẹ̀ mú ìmọ̀lá àbẹ́bí kò fọ́ tó bá máa jẹ́ bá máa fọ́ àfọ́ ẹ̀ mo ṣe rú àwọn olóṣèlú bàbá ń dẹnu bá àwa ti ń wà kóhun tó wà àti ń gbàjọba ìfà kàtẹ tó gba òmìnira àkàtó gba kàtó gba kàtó gba adógbára kò ní wọ sójà làwọn ti ń bá yorùbá fà lásìkò ìrọ̀lá tó wàá sọ. ẹ mo ń gbọ́dọ̀ tẹ ẹ sọ nísinsìnyí ìyẹn mi pé ìyá àti ibà gani náà ti jọ lẹ̀ papọ̀ rí nìyẹn torí àwọn èèyàn náà sọ nínú fọ́ìsì yẹn pé ẹ dalẹ̀ bá gani ìgbà gani ti kìlọ̀ fún yín pé ẹ máa dalẹ̀ rẹ̀ ló jẹ́ kí ẹ ti pẹ́ ẹ ti padà dalẹ̀ tiwọn náà. nǹkan tó ṣẹlẹ̀ náà rèé ìṣẹ́rí bàbá abaradé sọ̀rọ̀ ló kù mí wọn nígbà táwọn ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ ó ní ọ̀dàlẹ̀ kò ní kó má lówó lọ́wọ́ láyé kò ní káwọn èèyàn máa pariwo nípa ẹ̀ ṣùgbọ́n bí wàá ti sùn kálukú wà lówó lẹ́gbẹ̀ẹ́ lọ́dí bá dalẹ̀ máa ń balẹ̀ olùdalẹ̀ olùdalẹ̀ olùdalẹ̀ gàdí máa ń kólé ẹ̀yìn àdá sùn ọ̀dọ́ kúrò ìpínlẹ̀ sọ́kùnmọ́ dà wọ́n gbogbo ọ̀kọ́ tẹ̀yàn fún sí ìyàn náà ayé yìí wọ́n yẹ jẹ́pọ̀ rẹ̀ wá tó ń gbòòfì sí. àkọ́rọ̀ mi wúra tó ọ̀tí ẹni bá ṣòfin tó ọ̀gbìn ló ń gbé ọ̀rọ̀ mi ò ní bẹ̀rẹ̀. ẹ ṣeun bàbá mi torí pípè tí mo pè yín pé ẹ sá máa ní ah, tẹ́ni ọ̀rọ̀ tí ì sọ ó mọ gbogbo tí mo ń wò ọ̀rọ̀ ẹ Bagani ni mi ìfẹ́ kó ṣẹ mọ́ mi lára ni mi ìfẹ́ torí pé torí Bagani mo ṣe fẹ́ kí gbogbo nǹkan tí mò ń gba nǹkan mọ́ra mo rí yín níjọ́ kan tẹ́ ẹ fẹ́ sunkún tó mi ẹkún fẹ́ jábọ́ lójú yín ní Kútọ́nù tí mo ní ah, ẹ gbàgbé ẹ tẹ nítorí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ni pé àìmọye pé ó yẹ kẹ́ ẹ ti lọ pé ṣùgbọ́n torí ọ̀rọ̀ yẹn wá ní ẹkíní kan ẹni lédè kẹ́ mọ́ gba many things ọ̀rọ̀ yẹn mọ́ra yín lára tẹ̀fí gbà pé kó mọ́ dà bẹ́ẹ̀ pé torí ìyẹn náà ó ti wá fẹ́ sọ di wípé torí pé káwọn èèyàn máa sọ̀rọ̀ yẹn tẹ̀dẹ̀ ń gbà wọ́n wá fẹ́ sọ yín dàgọ̀ pé ló jẹ́ kẹ́ ẹ ṣe voice note tẹ́ ẹ ṣe níjọ́ yẹn gan last. àbúrò mi kan àbúrò mi kan wà ní London ó pè mí jọ́ kan mo wà sọ̀rọ̀ ó ọ̀rẹ́ òun kan wà ní ọ̀rẹ́ òun kan àwọn ọ̀dọ́ aná náà ń pé bọ̀t àǹtí ẹ̀kọ́ àwọn máa ṣẹ́ẹ̀tì pé ká máa fi jẹun nígbà yẹn ló wá rìlíìsì lọ́dún pé rọ́pò ìyàwó ìyàwó ìyàwó nígbà yẹn ló rìlíìsì fún àìwá ní kí wọ́n bá ní kọ́dóbò kọ́dóbò dẹ̀ làwọn bàbá náà ń pè àwọn bàbá ní kí n wá sí kọ́dóbò pé ìyàwó kò wá sí kọ́dóbò kò tó lọ kó mẹ́wàá ń tàkì ìfẹ́ dá lọ torí mi náà mo ṣáta mọ́tò àbúkù náà kó wá àwọn àlọ́ lọ́dọ̀ wọn àìní àìní òkú àfọ àlọ́ bàtà débẹ̀ wọ́n máa ní ìjà ọlọ́pàá fún ìlú kéré ìlà onígbòmí fún wọn fún ìlú fún ìyàwó ìyàwó ìgbòho lọ́pọ̀ gbogbo fún ìlú fún ìlú pẹ̀lú páàkì lẹ́yìn ìlú. tó wọ́n ìwá ní àwọn ah, ẹni káwọn fún wa ní fàfọ̀n ẹ̀kọ́ òkú owó jẹ òun fẹ́ lọ ṣe é sí sẹ́fà tó lọ pàkó lọ pé àbẹ̀ ọkọ̀ àti ọwọ́ àní dọ́là àní òkú òbá ti ṣe é sí nínú àkáǹtì òun máa ṣẹ̀ṣẹ̀ tó aláàrọ̀ rà fún òun lákáǹtì mi ì fún ní àkáǹtì mi àkáǹtì wálé ni mo fún torí pa àtijọ́ lọ papọ̀ nígbà tó di bíjọ́ kẹta bí obìnrin owó ẹ̀ five hundred thousand àbúrò mi ló sẹ̀dí ẹ̀rọ ọ èmi ló fún ọmọ wọn rí o wálé sọ fún mi pé ìyá ìyọ́rọ̀ kò wúrò ni ó ti náwó yìí ló bá fún ọmọ ọ̀gá bọ̀tì ó yà mí lẹ́nu náà torí during the time ni mo ń bá wọn gba àwọn owó kan pẹ̀lú ilé àti fóònù tán lè mi sẹ́ndì five hundred thousand tán ní mo kó two hundred thousand sílẹ̀ ẹ̀dùn sẹ́ni bá mi ṣàlàyé ọ̀rọ̀ owó two hundred thousand oh, five hundred yẹn. ìyá ìyá bèbè ẹ̀ ní dààmú ẹ ṣeun ọmọ mi rántí náà ni kí kan tó fún mi náà lọ sẹ́yìn òun la òun la fi gbalé àti gbalé ọ̀rẹ́ mi òun ṣe kóhun rọ́pò tí ìwá sí tọ́ta àti gbalé àti yọ owó lówó yẹn la gbalé lówó yẹn mo lóyún ó fún mi náà lẹ́ka àwọn tí mo rẹ́sì kájọ rẹ́sì nígbà yẹn ó fún mi náà lẹ́ka ló dìbò láti dé mo sì ṣàtúnṣe lórí ìlú dá. so nígbà tí wọ́n filẹ̀ yẹn tọ́jọ́ filẹ̀ gbogbo ni wúwo àyíjọ kejì ni wúwo àyẹ̀ sẹ́yìn fáfún lẹ́ka ọlọ́ọ̀tì náà wá sẹ́yìn fáfún lẹ́ka ẹ ti nà kẹ ẹ ná fáfún lẹ́ka owó ti tẹ̀mí màá ní tẹ́mọ̀ kọ́ gbẹ́gbà kẹ́tọ́ àlejò pé ó ti yẹ ẹ wá sẹ́ẹ̀dì five hundred thousand wọ́n á yọ two hundred thousand nínú sọ̀rọ̀ mi. ok ok nínú owó tèmi sẹ́ẹ̀dì yẹn lẹ́yìn tí wọ́n á yọ two hundred thousand torí kówó ti yín wọ́n ná. ṣerú ṣé tí sunday bá tún yàn mí jẹ wọ ìyàwó àtúnwá yàn mí jẹ. àǹdẹ́bẹ̀ dẹ̀ ṣe wà níbẹ̀ yẹn kò sẹ́nibọ̀dì tó ń bọ̀ yín kò sẹ́nibọ̀dì tó fún yín lóúnjẹ. bàbá ìbẹ̀rẹ̀ lẹ́wà èyí dáhà tó wá ń pariwo lẹ́ni tó ṣe kí ẹ̀jẹ̀ àwọn olówó lọ́wọ́ ni ẹ̀ àbá ti gbé àbá sẹ́yìn àdé kankan lọ́wọ́ ni ẹ̀ àṣìlóyà o àlówó lọ́wọ́ ni ẹ̀. tẹ́nilé yan yín tẹ́nilé yan yín tẹ́nilé ń pè. now àwọn lọ́wọ́ ń sẹ́ni pẹpẹpẹpẹ lẹ́nu nígbà tá a níṣòro ẹ̀ tí ẹnìbọ̀dọ̀ táwọn ò bá dó àwọn tó dúró tó ọba dó tù wá òun á lè máa sọ̀rọ̀ lẹ́ni pé àwọn kan lọ dalẹ̀ àrùn yìí kò tí ì sásùkò ọ̀rọ̀ omi ìtẹ̀ bóun lọ́rọ̀ ni ọ̀gá ẹ̀ mú bá lọ́rọ̀ oró kéré sí mi gbogbo nǹkan mo kọ lọ́n sí tó tó mo lù sẹ́lẹ̀ kéré sí kì í ṣe pé bóyá pé bóyá mi ò sẹ́ndì five hundred thousand mo sẹ́ndì ẹ̀kọ́ torí owó tiyín ló jẹ́ kẹ́. wá kí mi kò ní ìdálóhùn ọlọ́mọjọ́ sun ọkọ ẹ̀ mo tún sọ fọ́kọ̀ ẹ̀ five hundred thousand tó wà lọ́wọ́ tiẹ̀ ẹ̀mí wáyọ two hundred nínú five hundred thousand ṣé oṣù tí a rẹ̀ pa wọn ò bọ́ lọ́gbọ́n rẹ̀ ti tí bá kàrọ̀ mọ kóun jáde kó tó sọ. ṣé bí lẹ́yìn ìgbà tí gbòòwò mọ̀ yẹn tẹ́ ẹ dẹ̀ ti sọ wípé owó mi ló jẹ́ iyọ́ o ǹjọ́ yẹ kán sì tún eh. máa dárúkọ tèmi pé mi gba five hundred thousand eh. èmi kó two hundred sílẹ̀ fún yín. wíwá ẹ̀dá ṣe rí nìyẹn ebi pàdé máa sọ fún mi pé ẹ eh, ẹ sami yẹn owó kékeré ló fún wọn. sami fún wọn ok owó kékeré ni sami fún wọn but gbogbo lé ń kọ́. ó ń sọ pé gbogbo àwọn ọmọ tó ń kó ní ilé ẹ̀ ní ẹ̀ náà ti àrẹ́ ìsàmúlẹ̀ ó ṣe mi àti yín lájọ ààrẹ lájọ mọ̀nà bí ó ṣe jọ kọ tíyàwó ẹ̀ láyà kan bá mi pé ẹ báwo ni tẹ́lẹ̀ ṣe owó sí lọ́yà dàrẹ́ tó ṣùgbọ́n ọbẹ̀ máa gbọ́ bá a ṣe ní struggle. tó ok ìyàwó tó ń sọ fẹ́yìn nígbà yẹn pé wà tẹ́mi ṣe máa send owó n náà fi gbẹ́jọ́ mi lọ fún blogger ńgbà yẹn tó fi lé mi orúkọ èmi ń gbowó. mo ní ṣùgbọ́n ọba àṣẹ struggle ó wà ní Canada àti Germany ọba àṣẹ struggle Ah, tọ́ba lọ́wọ́ àbùkù ọjọ́ kò yé èmi tí mo ṣé mi tí mo ní tó máa sẹ́ndì owó sí lọ́yà ṣé mi ò ní àkáǹtì mi transparency àbí báwo ni mo lè tọ́jú ẹ̀. bẹ́ẹ̀ ni pẹ̀lú mi ni àgbà káǹtì ẹ̀ tá à ń sẹ́ndì owó yẹn sí òun náà ni mo dẹ̀rọ ògo sí lọ́wọ́ ìyàwó wọn tó fi di pé wọ́n ń pè mí lólè mò ń forúkọ ojú mi rí gbà náà tán lé mi forúkọ wọn gbowó. ọfẹ máa gbowó yẹn á máa ná náà ní fifty million tán ní kó fún àwọn ọmọ tó ń wà lẹ́sìn yẹn ṣebí mo confam àwọn tó dáwọ́ yẹn lamẹ́ríkà àwọn tó dáwọ́ yẹn káàkiri wọ́n sọ fún mi náà a bá wọn ṣe conference meeting wọ́n hmm. lè kó fifty million sílẹ̀. láti tó ń mówó ẹ sí láti yàwó tó ń mówó ẹ sílẹ̀ káwá lọ fún ọ lọ́wọ́ àwọn ọmọ tó wà nínú kùsùn tó máa fún ọ ẹgbẹ́ wo ló ti yàwó àdùn. ọ̀gbọ̀n náà ń fún wọn lóúnjẹ wọ́n ń fún wọn lówó. ta ló fún ọ níbo ló tún fún ọ à á gbé àwọn àá ní bí yàwó àdùn náà bá tún dúró dàmú lọ ara fẹnu ara ẹ̀ tó ń tún ẹ̀. mo mọ epo tí wọ́n jẹ́ sí ọlọ́run á fi ìwà oníkálùkù àbí dalẹ̀ lọ. níjọ́ tí màmá kan náà pè tán náà fẹ́ fún màmá wọn lówó true àkáǹtì àbúrò wọn kan obìnrin bí nǹkan lẹ́sẹ̀ǹdì ń gbà yẹn. bẹ́ẹ̀ni kí mo sọ mo ní ẹ ó dọ̀rọ̀ ìpínlẹ̀ mi ò lè fowó wọn sọ́wọ́. bẹ́ẹ̀ni mo dẹ̀ sẹ́ǹdì ẹ̀. nígbà tí tó súnmọ́ wọn pè mí ẹsẹ̀ǹdì ẹ̀sìn ẹ̀ ẹ̀dẹ̀kọ́ mi ti ní owó ẹni ní owó ẹni lẹ́ńtọ́ ẹ̀ ó dọ̀ àbí mo sọ fẹ́rẹ́ jẹ́ ẹ̀gbọ́n mi so bó ṣe rí nìyẹn ẹbí kan wọn wọn pé tọwọ́ kálukú láwọn ìgbà lẹ́yìn ṣé tẹ́lẹ̀ tí ó tó mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kútọ́nù nígbà tí wọ́n àti àtàdé Kútọ́nù tó sì gbọ́gbọ́n òun ló lè ṣòwò fún wa bàràbàràbàrà òun ló kó ló sẹ́ni owó fóònù sẹ́wọ̀n àsanti táwọn wọ́n fi ra fóònù lé lọ́wọ́. sínú àkáǹtì Wálé ni mo sẹ́ndì ẹ̀ sí Wálé náà ni sẹ́ndì ẹ̀ sí gbà náà ní fóònù. ọmọ àṣìwọ̀n bí tẹ́ni yẹn dẹ̀ lọ̀dà lẹ́wọ̀n tẹ́ni lẹni tí ò dá tí ò sí rí. ẹni tó bá tí ò bá ti náà bá ti ní ìfọ̀gbà lọ́wọ́ wọn big man tó ń pera wọn big man rọ àti ọ̀rọ̀ tí tó ọ̀rọ̀ pọ̀ lẹ́gàn gbogbo kan fún o lẹ́ni kan fún o yorùbá nìkan ṣe kan fún àwọn èèyàn ní mága ẹni tó bá gbọ̀ kó máa fún wọn tán lọ fún o kọ́ copy complaint tán lọ fún o kọ́ gbogbo fídíò ẹ̀ lọ́wọ́ lọ́mọ àtìkò àtúntà gbogbo tí wọn náà rà sí ní jáde gbogbo ẹ̀ wọ́n ti yà fún mi wọ́n má rò pé òun mọ̀ jẹ́ nìkan lọ́kọ̀ agbe wọn ra lé sí germany mo gbọ́ ẹ̀kọ́ náà tẹ̀sán pọ́n kọ́ lé sí mọ̀ mọ̀ owó ìbàfọ̀ bíi ìgànjọ́ náà. company conference ni wà lọ́wọ́ mi mi lọ́wọ́ lọ́wọ́ mi lọ́ba dẹ̀ lọ́ọ̀dì ká lọ wú. kẹ́ ẹ lọ wú ẹ mọ̀ wú. ẹ̀rọ káwa lọ ní àgọ́ ṣùgbọ́n ibi táwa ń lọ. bọ̀dìgbà tó wá mọ̀ tí òòsà mọ̀ pé gbogbo nǹkan báyìí wà láàrin wá ìtàn tó wá ń bọ̀ tàtàn tó ń sọ fáwọn èèyàn kan mọ̀ bu tí wọ́n lè kọ́ṣọ̀nù wọn. ẹ jókòó ẹ fílẹ̀ inú àti parí ẹ̀lẹ́sọ̀ báyìí ọlọ́run ti dá wa láre tọ́lọ́run ti dá wa láre ni pé Tinubu ti wọlé o tọ́lọ̀ mi yẹn òun tẹ ó tẹ̀lé òun rán wa lọ́bẹ̀ ẹ tó ti àwọn táwọn dẹ̀ sọ́pọ̀tì òbí táwọn sọ́pọ̀tì ọ̀dà kan tí wọ́n lọ ń gbowó ń bẹ̀ tí lọ́pọ̀ lọ ń gbowó fún bẹ̀ àwọn lùsì o. ok ìyàwó wọn náà tún lọ gbowó lọ́dọ̀ àwọn bàbá nígbà tó àwọn labour party. àwọn náà bàbá ló pè mí pé ṣé mo mọ síyàwó ìyàwó ìgbòho ẹ má wọlé ìgbòho wà ní àsìkò ọ̀rọ̀ ìgbòho àtúgbà ẹ̀ lọ àtúgbà. bàbá ló tiẹ̀ tó wá sọ pé ìyàwó wa gbogbo ọpọ náà ni pé ìyàwó àti jambele náà wá gbà kan lọ́wọ́ bá débàjọ kan gbà kan. ọmọ ní àrọ́pọ̀ nílẹ̀ àsìkò ọ̀rọ̀ títọ́ tọ́rọ̀ bá kun wákàtí kan tí a bá sọ ní lókun wákàtí kan kò ní níyì nígbà tó bá àsìkò ọ̀rọ̀ bá kẹrin yẹn máa ń sọ kò sí wàhálà ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣeun bàbá mi god bless you torí gbogbo tí nǹkan tó ń lọ yìí náà ní tẹ̀dẹ̀ wàá wò pé òkè àsìkò ti tó ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ fẹ́ sọ létù lórí àwọn voice note tí ò yí àwọn èèyàn ẹ̀dẹ̀ tó fẹ́ gbójú yín síta látùntì lè sọ kán lè mọ̀ pé ẹ parọ́ òun nìkan sọ ah, fún kó jáde ah, torí ah. lẹ́yìn ìgbà tẹ́ ẹ ṣe voice note yẹn tán àìmọye ìgbà lẹ ti sọ fún mi wípé torí ìgbà tó bọ́ta tó ń ṣe pèpè tó ń bá gbowó lọ́wọ́ federal government. federal government báwo ṣáájú àwọn sọ fún pé federal government ló tó fún lówó ni. tó bá jẹ́ pé irọ́ ni mò ń pa ìnífẹ̀ẹ́ bí ara mi tajú kà kí ni mo wá ń ṣe kí ni mo ń ṣe wàhálà kí ni mo ń sọ́fà kí ni mo ń fẹ́ra mi sọ́fà tí n bá gba kọ́bọ̀ lọ fẹ́ra gọ̀mẹ̀ kọ́lọ́ dọ̀rọ̀ mi ló láyé yorùbá ní sàn gbogbo ẹni ó bá dẹ̀ gbà fún yorùbá ilẹ̀ ó mú. àṣẹ àṣẹ ṣé nígbà bá rẹ pé òun ò gbowó lọ́wọ́ federal government ta ló gbọ́dọ̀ táwọn àwọn àlẹ́jẹ̀ kó gbowó lọ́wọ́ federal government ṣé kí n ta tí mo lọ fi gbowó lọ́wọ́ lóṣèlú kí n fún kí n mú títà á mú títà. ìyẹn mi pé individual lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì kì í ṣe gọ́ọ̀mẹ̀ntì lókè kì í ṣe federal lókà. ó fẹ́ tó aṣọ rẹ̀ àá tù síta ló bá wọ́n bá ní tù síta ẹ̀yẹ́ má wọlé a ti rẹ́jì pẹ̀lú ẹ̀ báyìí kò sí wàhálà. àdẹ̀gbọ́n náà pẹ́ lára àwọn ọmọ wọn kan náà lọ sí lára àwọn fọ́ìsì yẹn ẹ láwọn ọmọ wọn náà lọ sọ́dọ̀ Adeleke yẹn PDP. wọ́n wà ń bẹ́ẹ̀ mo kà lè jẹ fúnra mi mo pè mo sọ fún mo lè náà ẹ̀fẹ́ mi mo mọ àwọn tó wà bẹ́ẹ̀ náà ṣebí kò sí dúdé mi ò lọ́mọ sí náà ṣebí kò sí ọmọdé tí mo tó alẹ́ náà kùsì mo tó alẹ́ náà fẹ́ láti 1990 so béèrè lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ ní àwọn ẹ̀hán lọ sí jẹ́ ọ̀n lè lọ́bẹ̀ fúnra wọn láì jẹ́ kó kú nígbà tí wọ́n sọ̀rọ̀ ní Adeleke àwọn ọmọ lọ́bẹ̀ ọmọ ẹ̀wọ̀ ẹja àsùkò ọ̀rọ̀ tí ẹja tún ti dẹ̀ bẹ́ẹ̀. Túndé wà bẹ́ẹ̀ mo rí mo rí mo mo ní wọ́n sẹ́ẹ̀dì gbogbo píkṣọ̀ wọn fún mi pé àwọn ọmọ gbowó lélẹ̀ ara wọn tí wọ́n dẹ̀. ẹ wo Ọlọ́run gbàdúrà ọ̀rọ̀ ẹ̀yà máa bẹ́ẹ̀ tó ní o ẹ ṣeun gan ni bùrá Sunday àrọ bùrá Sunday àrọ náà ni ẹ̀yin èèyàn ti ń gbọ́ wọn látàárọ̀ yẹn àwọn nǹkan míì tó ṣókùnkùn sún yín tó jẹ́ pé nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní bú wọn èpè ọ̀rọ̀ wọ́n ṣe ń tọ́jú ilé wọn ọ̀dàlẹ̀ ni òun ló gbàbọ̀dè pé wọ́n fi wá àrẹ́sì Ìgbòho tán fi wá bọ́ọ̀sì ilé Ìgbòho bọ̀tí wọ́n ti gbàgbé wípé arákùnrin yìí ń ló gbé Sunday Ìgbòho kúrò nílé torí èmi máa ń sọ wípé ká mọ̀ mọ̀ sáré dá ẹjọ́ e ẹni tẹ́yìn eh. sọ pé ó dalẹ̀ òun ló gbé Ìgbòho kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà tí mo dẹ̀ wá wí ẹ̀ pẹ̀lú ẹ̀ nígbà náà gómìnà eh, ní kí n ṣèwádìí eh, ọ̀rọ̀ bá ṣẹlẹ̀. lọ́ba ni kí ni ṣé mo fẹ́ ọba ọba àtàkì tó ní lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ ọjọ́ méjì nìyẹn ọ̀rọ̀ àfọwọ́fà nìyẹn lọ́kọ̀ rẹ̀ fà tó gbé mi tó jẹ́ òun náà. Hmm, mo ti mọ̀ yẹn náà kò sí wàhálà lórí pé bí wọ́n ṣe wá sílé wọn gbogbo yẹn náà ló ti gbọ́ ojú kòkòrò nílé ayé ilé ẹni kò dá kéèyàn máa ní ojú kòkòrò. tí bá kára báwọn èèyàn bẹ́ẹ̀ nìkan ló jẹ́ kí ẹ̀ jẹ́mọ́lá lẹ́nu ní wọ́n ẹ̀ jábẹ́ lẹ́nu kan ìjọ nípa òun náà mọ̀ fún òun ọ̀rọ̀ ọ̀rọ̀ títí tó ń bẹ̀rẹ̀ náà ó tún díẹ̀. Mm. ẹ mọ tí ì bẹ́ẹ̀ o àti ẹ̀ tí ì o ẹ mọ tí ì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o orí tèmi bá tèmi bá fẹ́ bá wọn bẹ́ẹ̀ máa ti lẹ̀ máa ti fòkò fọ́ bẹ́ẹ̀ máa ti ti ka máa ti ti máa ti sọ̀kò sójú èsì tipẹ́ mo kọ́ra pé bó ṣe rí nìyẹn ìyá mi ẹ ṣe mo dúpẹ́. ẹ ṣeun bàbá mi god bless you ẹ ṣeun sà ìmọ̀ràn wo lẹ̀ yìí rò pé ẹ lè fún àwọn èèyàn torí ọ̀pọ̀lọpọ̀ sì ń pé yorùbá wọ́n lè gbé wọn délẹ̀ lérí nínú yorùbá nation pé òótọ́ ló sì gbé dání ohun ló kún tó wà bẹ̀rẹ̀ Yorùbá nation á padà ṣe ẹ̀ àwọn èèyàn burúkú bẹ̀rẹ̀ lọ́wọ́n ju ọ sọ̀rọ̀ tí n bá wà lára àwọn èèyàn burúkú bẹ̀rẹ̀ lọ́wọ́n ju ọ sọ̀rọ̀ ẹni yóò tó bá wà lára èèyàn burúkú bẹ̀rẹ̀ lọ́wọ́n ju ọ sọ̀rọ̀. bẹ́ẹ̀ni náà bá wà bẹ́ẹ̀. máa tán fún dànù ìgbérí ọlọ́run oníṣẹ́ aláìṣẹ̀ àbọ̀rọ̀ mi ò lóyún inú àwẹ̀ mùsùlùmí ọlọ́run wọlá kó ṣe rí yẹn kó ṣe rí yẹn ayọ̀ gbogbo àwọn ẹni kó o lùwájú lẹ́yìn lọ. àwọn tí ò fẹ́ kọ́rọ̀ yorùbá lójú. ayọ̀ gbogbo ẹni bí ẹ̀dá gbogbo ẹni bí ẹni burúkú ẹni mọ̀ dàrú dàrú dàpọ̀ dàgbòrú. ẹbí náà bá a lára ọlọ́run jọ bí òun bá ọlọ́run jẹ́ kẹ́lẹ́ dàbí ìgbà. orí tèmi náà ò ní gbàbọ̀dé o ẹ̀yin tẹ́ ń wò wá ń kọ́ ẹ sọ pé orí tiyín náà ò ní gbàbọ̀dé ìṣẹ̀dá àtẹ̀mí àtàwọn ọmọ mi ò ní gbàbọ̀dé àti gbogbo àwọn olólùfẹ́ mi ìṣẹ̀dáwò onígbàwòdì láti. ẹ ṣeun bàbá wa Sunday Arọ. Sunday Adébáyọ̀. Sunday òkè adúpẹ́ bàbá wa Sunday Adébáyọ̀ aka Sunday Arọ awo Ìgbòho. Okay. <laughs> àwò Sunday Igboho. èèyàn mi ni èèyàn mi ṣe ní mi ìgbèlè náà. èèyàn Sunday Igboho torí ó tún máa ń bẹ̀ yín torí lẹ́yìn ìgbà yín náà la gbọ́ pé ó tún ń pè yín ló ń bẹ̀ yín lẹ́yìn tẹ́ni ó bẹ̀ wá ó dẹ̀ tó ń ráwọn èèyàn síta pé kán máa bú wa ó dẹ̀ lè kọ́ṣàn wọn torí tó tiẹ̀ bí èmi inú gbà yẹn ni pé nígbà tó ń pa àwọn èèyàn lẹ́yìn ó dẹ̀ sọ sí àwọn èèyàn tí wọ́n ń jà ẹ̀kan stop àwọn èèyàn tiẹ̀ ó ti ní kán má dárúkọ ẹ̀ wọ́n á dẹ̀ dárúkọ ẹ̀ wáyé táwọn èèyàn yìí tún wá bọ́ta tí wọ́n bẹ̀rẹ̀ sí ni wọ́n á bẹ̀rẹ̀ sí ní gbé pé Ìgbòho ò mọ̀ nípa gbogbo àwọn tó tún jẹ́ àwọn tó ẹ tó jọ wà nínú ilé tó yẹ kí wọ́n ti gbọ́dọ̀ wọn rí tán já wọn ọmọ lẹ́yìn wọn náà ẹ̀yẹn náà jáde ó ní Ìgbòho omíyalé adult ni ó lè ṣe tó wù ú ẹ̀yin nísìn bí pé manipulate wọn manipulate omíyalé ni pé Ìgbòho ò mọ̀ nípa gbogbo nǹkan tẹ́ ẹ lọ ṣe ni mo tiẹ̀ sọ pé káwọn èèyàn má jẹ́rìí ẹ jẹ́ kí Ìgbòho fúnra rẹ̀ Ìgbòho ẹ ṣe dọ́mí náà ẹ jẹ́ kó fẹnu ara rẹ̀ sọ pé òun ò mọ̀ nípa ẹ̀ wá ìta máa máa dìfẹ́ǹdì. ẹ jẹ́ kó ẹ jẹ́ kó lọ ẹ jẹ́ kó rọ kó rọ ọ̀n lu wáyà ayọ̀sẹ̀ lẹ́sẹ̀ wọn nígbà tó ṣe fún àwọn oníjọ́ kìíní àná tọ́lọ́pàá mọ̀ ṣé kò yọ̀sẹ̀ ẹ wọ ọlọ́run gbàdúrà má jẹ sọ̀rọ̀ púpọ̀ jù jésù ló wa. àmì ẹ ṣeun gan ni bàrà Sunday mo dúpẹ́ púpọ̀ sà tí a bá tún ti láwọn nǹkan míì tá a tún pè yín fún a tún pè yín ṣùgbọ́n a dúpẹ́ tí ẹ bá wa darapọ̀ mọ́ ètò tèmi mi nílì láti gba kọ̀ ṣe gẹ́ẹ̀tì mi so tá a bá ti láwọn nǹkan tá a fẹ́ sọ tàbí táwọn èèyàn wa bá tún láwọn béèrè à á pè yín wá láti wá bá wa gbé wa jáde síta ọlọ́run á ṣọ́ gbogbo wa orílẹ̀-èdè náà ni gbogbo wa ń gbà òmìnira là ń jà fún ọlọ́run adẹ́ ẹ̀ bá wa ṣe ọ̀pọ̀lọpọ̀ tẹ̀lé mi náà wà láàrin yín tàjọlọ ẹ̀dọ́sì Bọ́lá Ahmed Tinubu wọ́n láàjọlọ àdá ẹ̀yin tẹ́gbẹ́ ọ̀tá Tinubu ní àwọn àbọ̀tá àwọn olè bá Tinubu ṣọ̀tá. àbí kí wọ́n sọ pé anybody bó bá fẹ́ lọ ohun tí ò tẹ̀lé jẹ́ kémi dá sọ́dọ̀ yẹn ni pé kò pọ́síbù pẹ̀lú tí mo mọ̀ pé Ìgbòho ẹ close gan ẹ wà dédé gbégbèsè yẹn Ìgbòho onímọ̀ ń pa rẹ̀ tẹ̀dẹ̀ mọ́ implicate orúkọ rẹ̀ tó máa fẹ́ stay omíyalé awádédé lọ́la ńlẹ̀mí òwúlẹ̀ ṣe dá sí mo ṣe ra pẹ̀pì èpè náà tún fún mi lé lórí pé mi ò dá sí sọ́bẹ́ kí n dá sí kí ló kàn mí. tí wọ́n ní tó ti tọ́ bá fọ tí ìmọ̀lẹ̀ bá ju wọlé nù má faradà á padà rí bẹ́ẹ̀ á padà rí. but àwọn èèyàn wa àwọn èèyàn wa kí ló dé tí wọn kì í fẹ́ gbọ́ òtítọ́. kò sí wàhálà. tó jẹ́ pẹ́ni tó bá sòótọ́ fún wọn wọn ì gbọ́ kí ló dé. kò sí wàhálà ah. ó ga gan ni o ẹni bá bá wọn sòótọ́ ọ̀rọ̀ báyìí tó bá pàkíyèsí wa sí òótọ́ ọ̀rọ̀ ẹ nírọ́ ló ń pa ẹ mà ní kẹ́nìyẹn mẹ́rin wá lẹ́yìn ìgbà tó bá tó fẹ́ rí hàn èyí sọ pọ́sibú kéèyàn sọ̀rọ̀ jáde tóun rẹ̀ wà ń bẹ̀ kẹ́tù máa sọ pé rọ́ ló pa. it is well sir god bless you all right ẹ take care ẹ ṣeun gan god bless you sir ire o ẹ ah, dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ fi sùúrù àti ìfẹ́ bá wa gbọ́ ètò tèmi bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ òmìnira náà ni lórí awuyewuye tó ń lọ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho àti Sunday Arọ pẹ̀lú àwọn omíyalé ó ní ọ̀rọ̀ tá a gbé wálé ní nígbà tí wọ́n ní wọ́n lọ endorse Jagaban that is bola Ahmed Tinubu ìyẹn president elect tí ó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà torí wípé Ìgbòho Sunday Adisa Adeniyi ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ajìjàgbara tá a lè pè ní ara àwọn olórí London defence ni wọ́n wà ṣùgbọ́n adẹ̀mọ́ tó ṣẹlẹ̀ nínú ilé wọn nígbà náà tí gbogbo nǹkan ṣẹlẹ̀ ṣùgbọ́n torí wípé ìhà tí a rí àwọn ọmọ tí wọ́n kó lọ sí Àbújá bó ṣe ṣẹlẹ̀ tó lágbára tó àwárí wọn pọ́n lọ ẹ̀dọ́sí àwọn tó jẹ́ pé wọ́n láwọ́ nínú àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé wọn bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òye nígbà tí arákùnrin yìí ṣe voice note jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣépè wọ́n bẹ̀rẹ̀ sí ní soríṣiríṣi tán ti á àtàkì mi ṣùgbọ́n Sunday Arọ́jẹ́ ni tèmi lè bá sọ̀rọ̀ ó dẹ̀ ṣùgbọ́n torí pé mi ìfẹ́ kí orúkọ Ìgbòho parẹ́ pẹ̀lú bó ṣe ń ṣe mo ní kó jáde láti debunk ọ̀rọ̀ yìí Ìgbòho kò dáhùn ó fi gbígbọ́ sáláì gbọ́ àìmọye ẹ̀sùn bíi mẹ́sàn-án ni wọ́n kà sí Ìgbòho lọ́rùn kódé dìbọ́ǹkì ẹ̀ olóyè Sunday Igboho takú kò dìbọ́ǹkì ẹ̀ lèmi ò ṣe bá a sọ̀rọ̀ lèmi fi dúró dùn pé kàkà kéku má jèsè sí a ni torí mi ní jẹ́ kẹ́ ẹ wà nínú òmìnira kẹ́ ẹ máa ba Yorùbá nation jẹ́ kí ó yẹ pé ẹ̀dẹ̀ máa sọ pé Yorùbá nation ni kẹ́ wá ti torí owó tẹ́ ẹ máa make torí oúnjẹ tẹ́ ẹ máa jẹ kẹ́ ẹ fi ba ọ̀rọ̀ Yorùbá nation jẹ́ ẹni bá wá ń sọ òtítọ́ ọ̀rọ̀ ẹ máa máa bẹ̀rẹ̀ sí ni máa àtáàkì wọn ẹni bá ń sọ òdodo ẹ máa bẹ̀rẹ̀ sí ni máa àtáàkì rẹ̀ àló àlè sọ̀rọ̀ mọ́ ẹ máa kó ètò bo tẹ péèjì èèyàn tẹ máa bẹ̀sùn pé kí n gbé péèjì yẹn wálẹ̀ kán lè bá a ní wípé ẹ torí pé sọ̀rọ̀ yín ṣùgbọ́n èmi á máa sọ ní gbogbo wípé tí mo bá ti bá yín jà lórí pé mò ń ṣe ẹ̀tanú yín gbogbo ibi yín á rùn mí ṣùgbọ́n tó bá yẹ pé lórí òdodo ni mo dúró fún wípé kí òmìnira Yorùbá lè ní ojú ká lè mọ àwọn tó ń ṣe òdodo tẹ́ ẹ bá gbógun tì mí ẹ máa ṣẹ̀sín nígbàgbà ni gbogbo ọwọ́ yín ló máa máa dá lé yín lórí ọ̀nà yín máa máa dàrú ni gbogbo ẹni tó bá wá gbógun tì lórí èyí tí mo tún ṣe léni o ọ̀nà rẹ̀ á máa dàrú ojú ọ̀nà rẹ̀ á máa fọ́ ọ̀rọ̀ rẹ̀ ò ní lójú àna rẹ̀ ò ní láyè gbogbo ogun tẹ́ ẹ bá gbé ẹ fi ṣera yín àti àwọn ọmọ yín dí àrọ́ ọmọdọ́mọ yín ni bẹ́ẹ̀ ni mo sọ adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ farabalẹ̀ láti wò wá léni orúkọ tèmi náà ni Tẹ́níọlá ọmọ ológo òròlú yẹnì lèmi ọmọ olúfúnadé òròlú ọmọ kẹláwẹ̀ tí mo lépo nílé tí mo jẹ lánìí funfun tí mo níyọ̀ nílé tí mo jà tẹ́ bẹ́ẹ̀ ni mo rìn wọ́n balùwẹ̀ láàrè ọmọ aládé sẹ́sẹ́ fún ẹni tó pe bàbá tèmi lájẹ́ òní rọ́nú torí gbọ́ àwọn ẹni bíi àti òṣìkà ní bàbá tèmi tẹ́ni ọlá fi ń so mímu bẹ́ẹ̀ ni o á tún máa tá a bá tún wá mo kí yín náà èèyàn mi ẹ mọ̀ ètò yìí ẹ bá wa pín ẹ bá wa share rẹ̀ kẹ́ ẹ̀ dẹ̀ bá wa like God bless you everyone thank you so much. mo rí yín náà.